إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم ملون وضع أطرى إكاء أتي إجيالا وكيف أنه محمد وضعوا آلی اللہ اور صحابہ رہے بکو اور تابعیون اتو تابعو تابعیم اتو قامت کی وقت اللہ آنا کسی کو سیدی اجا ادن دی القیامہ ادلو کو سی تکے اتی گزیا ترائی بکاری بکو ترائی tí a fẹ́ bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní èmi òun náà ni káṣífù ṣubuhat kasifu بن عبد الوهاب رحمه الله تعالى نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى اعلم رحمة الله أن التيقين هو إفراد الله بالعبادة وهو من الرسل الذي أرسلهم الله إلى عباده فأولهم نوح عليه السلام أرسله الله إلى قومه لما ظلوا في الصالحين ودى وسواعا ويبوس ويعوق ونصرا وآخر الرسل وآخر الرسل محمد صلى الله عليه وسلم وهو الذي فقروا صور أهل الله الصالحين أرتقى الله إلى أناس يتعذبون ويحجون ويصدقون ويذكرون الله كثيرا ولكنهم يجعلون بعض يجعلون بعض المخلوقات وصاعقة بينهم وبين الله يقولون نريد منهم التقرب إلى الله ونريد شفاعتهم عنده مثل الملائكة وعيسى ومريم والناس بينهم من الصالحين آه شيخ محمد بن عبد الوهاب رحمه الله في قاتلة في أكبر كتابية nínú ìṣesí الشيخ فيها tó náà òun náà ni pé àpáta máa fẹ́ ka síra rẹ̀ wọ́n sọ ìtàn rẹ̀ ní ṣókí nígbà míì náà kọ́dà àwọn ọmọ ní ṣe ìbẹ̀rẹ̀ gbogbo síra tí wọ́n bá fẹ́ kà àbí pé wọ́n fẹ́ ṣe ṣáṣù rẹ̀ ní kíkọ wọ́n kọ́ ọ. ترجم حياة المؤلف الشمالية في قتل وقصي رواجه لم أنا في منشرة لي جقوي لكي أما جاي قشي وهو أفعل الله وسمع يشهد به وحلقاته àtìkà àwọn síra ṣẹ́kù mọ́mọ́ jẹ́gbọ́n àgbọ̀nhá síwájú tó jẹ́ pé àwọn ìtàn wọ̀nyí wọ́n wà ń bẹ̀ gẹ́gẹ́ bí كتاب التوحيد يعني فتح المجيد شرح So, التوحيد تو أعطيته لبيت لنا الأصول الثلاثة الشيخ محمد بن عبد الوهاب هنا نوقع لكن أنا سأتبرع ونقع سوا هو دل إلينا بإذن الله تعالى نشكي أرى أنك إسلام كبدا داري القول محمد بن عبد الوهاب أقوى دعوة عبد الوهاب أقوى دعوة سليمان بن علي بن مشرف التميمي أو بن مشرف التميمي النجدي يعني كي يروني يرى التميم أرى النجد لا ولد رحمه الله في بلد العيينة ودي أفاي الشيخ محمد بن عبد الوهاب يعني أقول لك جملة بن عبد الوهاب للي هو بجمع هذا تاوي fi àwọn èèyàn ti lọ́dọ̀ wọn pé àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà Muhammad ibn Abdulwahab wọn ní àwọn Wahabiyya wọn nílé pé wọ́n ní àwọn Muhammadiyya tó àwọn afáàní kí ló ṣẹlẹ̀ tó fi pé ẹ̀mí máa pè ní ó kọ bàbá ó kọ ẹ̀ gángan. Bálàbí wọn ní ọ̀rẹ́yìn náà ó jẹ́ ìlú kéréje kọ́ríà ní Riyadh níbi tí Riyadh bọ́ sí lónìí ìlú kékeré ni ìlú yẹn jẹ́ jẹ́ gẹ́gẹ́ ní ìlú ẹ̀mí family house tí wọ́n ní ìlú tó ń pè ní Riyadh. Sheikh Muhammad Abdul Wahab bàbá wọn àfáà bàbá bàbá wọn náà àfààní bàbá wọn gẹ́ jẹ́ àlùkọ́ọ́dí bíi adájọ́ nínú ìlú bàbá bàbá wọn jẹ́ ẹlmọ́tì ẹni tó ń ṣèdájọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí ni yàtọ̀ àlùkọ́ọ́dí àti ẹlmọ́tì tọ́lá kó yẹn ní kọ́ọ́dí ẹni yẹn lágbára ju mufti lọ. tó kọ́ọ́dí òun dájọ́ yóò tún gbé ìjìyà kalẹ̀. àmọ́ ìsábàjẹ́ àlùmọ́tì òun kàn sọ ìdájọ́ ẹ̀sìn lásán ni. ìgbà ẹ̀dá kan mo yàgbẹ́ ìtàbà wọn wá kírun. ó yà ah, òun ní ọ̀rọ̀. ọ̀tán àbí lápájá jáde kí ló jẹ́ kí ló jẹ́ balẹ̀ ó jẹ́ kíní báyìí báyìí báyìí ó tẹ̀lé ó tó yẹ báyìí báyìí báyìí ó yẹ kó ó ti dáhùn àkàngé lọ ẹnu tí mo fi òwe lè kàn mí ẹni tó bá jẹ́ kọ́ọ́dí tó bá kú ọ̀rọ̀ níwájú rẹ̀ pé lápájá yìí jáde ní ṣọ́wọ́n yín tẹ̀ tó jẹ́ wọ́n kó lòún ṣe bẹ́ẹ̀ ìlú ni kíní yẹn tó ẹmu ẹlọ́lẹ̀ ju ọwọ́ rẹ̀ kìí ṣe pé wọ́n bí ọ̀rọ̀ ẹ̀ wọ́n bí lọ́wọ́ ẹ lọ bí ọwọ́ rẹ̀ tòmú tí ó kàn fún dájọ́ wá fún yẹn ni adájọ́ ń tiẹ̀ òwò dájọ́ ni ẹtì mọ́lé tó mú tí o lè sọ pé láwọn yàtí làkàtì pé ọyá ẹgbẹ̀rẹ̀ ayé kalẹ̀ ẹ̀rọ gbẹ̀rẹ̀ ayé wọn kọ́ mo ṣe rí yíyẹ òde fẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ayé wọn ó kà ń kọ́ mọ́ lọ́lọ́ náà bàbá sheikh muhammad ibn abdulwahab òun jẹ́ kọ́ọ́bí bàbá bàbá rẹ̀ jẹ́ òkì sọ ilé ìmọ̀ ilé ẹ̀sìn náà ni sheikh muhammad abdulwahab ti wọ́n ti bí wọn ìgbà tí sheikh muhammad abdulwahab bẹ̀rẹ̀ kọ́ ọ̀dọ́ bàbá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ bákan náà ìtumọ̀ tó lórí àwọn tí wọ́n jẹ́ àwọn àbúrò bàbá rẹ̀ àti àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó jẹ́ àwọn ọ̀nkù rẹ̀ ọmọ ọdún mẹ́wàá ti ìdí há Quran pé irú àwọn àṣà yìí tí ẹ bá ń gbọ́ nígbà kan ìyẹn máa ń wò lè ṣe rọrùn ọmọ tí mẹ́wàá èèyàn ń rí lọ́nà tí kì í ṣe elédè kọ̀ọ̀ánù dánìsì àwọn kéèké kan bẹ̀ pé pé ọlọ́wọ́ bá ṣe ń rọrùn fún wa fún ìlú ọmọdé mẹ́wàá lọ́sẹ̀ lápọ̀lọ̀ hàn ìní gan ma ọmọ kan bẹ́ẹ̀ lọ ọ̀dùnmọ́ náà ń jẹ́ sọ́dọ̀ ọ̀dùnmọ́ tó kọ́lọ́ kó ṣàlẹ̀ ìjọba bọ́ ọmọ náà pé pé ọmọdé mẹ́wàá tó ti lápọ̀lọ̀ hàn tó ti dúró kí ètò tó tó fírọ́sì ni o kò síbi tẹ́ bá bí kò sí mo tó akọ́ ọmọ kan náà pẹ́sẹ́ntì báyìí Khalid pẹ́sẹ́ntì ọmọ yẹn bẹ́ẹ̀ lánàá ìjìnlá Khalid kò sí ọmọ lórí wa kò sí ibi tẹ́ bá bí lọ́kọ̀ hàn ọlọ́kùnrin náà ọkọ̀ mú sí àwọn ọ̀rọ̀ yẹn tòlè ó fi mọ̀ pé tí wọ́n sọ pé àwọn aṣẹ́gun wọn lọ́kọ̀ wà wọ́n ti há kọ́ ọ̀rọ̀ látọmọdún mẹ́wàá àdúgbò òfin tọmọdún mẹ́wàá ọgbọ́dọ̀ yàrá lẹ́nu rárá pé àà pé kò tọ́ ọdún mẹ́wàá àà tó lẹ́yìn ìgbà tí ó di pé ṣé mo rọ̀ bọ̀ hábù bẹ̀rẹ̀ sí ní ibi ọmọ ọdún méjìlá ó ti hápọ̀ àrùn kan bàbá wọn tó jẹ́ ìmáàmù ọ̀yọ̀ǹda ìmáàmù fún ṣé mo rọ̀ bọ̀ hábù pé kó máa kírun ṣéwọ́n abdulrahman ti di ìmáàmù láti kékeré wọn ní kí ọ̀rọ̀ fáwọn èèyàn. tó bákan náà bàbá rẹ̀ òjò pẹ́ rárá tó ti lè fẹ́ ìyàwó fún un. tó ẹ̀kọ́ ńláńlá náà lẹ́nu ìṣẹ̀lẹ̀ ayé yẹn. bí ẹ bá ti rí pé ọmọ téèyàn bí lọ́kùnrin lóbìnrin fẹ́ràn ìgbéléwèlé káàkiri ó dáa kí wọ́n tètè fún ní ọkọ àlọ́ kí wọ́n tètè fún ní ìyàwó kí wọ́n lè ṣe ìgbìnà. irú àwọn nǹkan yẹn náà ni bàbá rẹ̀ ṣọ́lá rẹ̀ ó ti fẹ́ ìyàwó fún ìlú pípẹ́ tó kó ba lè ṣọ́ ara rẹ̀.

pèpè kódà ẹni kan tọ́jú mọ́ lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ náà tí ó ké bàbá yóò fẹ́ ọmọ yóò fẹ́ ìyàwó fọmọ rẹ̀ yóò sì máa tọ́jú ìyàwó yẹn yóò sì máa tọ́jú ọmọ ọkùnrin gangan yóò sì máa tọ́jú ọmọ sábà tó ń bí tó ìṣe tó dáa ni tó Abbas ní Abdullahi ibn Abbas òun náà ṣe rẹ̀ fún àwọn ọmọ tó ìgbà tó bí àwọn ọmọ ó bí kùrẹ́yìí ìrántí kejì àti kẹta àwọn ọmọkùnrin mẹ́ta kalẹ̀ wọ́n á pe àwọn ọmọ yẹn kalẹ̀ onímọ̀ aráàdà ayẹyẹsẹ zawọt ọzọgbẹjọ ẹni tó bá ṣe tán olóhùn fẹ́ fẹ́yàwó nínú yín ó tó pè pé àbúrò ìkọ̀rọ̀ yìí wọ́n máa ní ọ̀rọ̀ àti kejì àti kẹta ẹni tó bá ṣe tán tó fẹ́ fẹ́yàwó nínú yín kó ní kí mọ̀ ọ́ ìfẹ́yàwó fún un ẹsẹ̀ máa mú sí máa mú sí àwọn ọ̀rẹ́ náà. torí kíkí ni ó ní wà iná wo làwọn yẹn ti ní mùsùlùmí ilà kọ́rajà ànúwọ́dì ìhí lóorùn wà. ó torí pé ọmọ mùsùlùmí kan ní ṣe zìnà àbí kó jẹ́ pé ìmọ̀lẹ̀ ọlọ́run yóò kókó lójú rẹ̀ ni. إن شاء الله رده وإن لم يشاء لم يرد tó bá wọ ọlọ́run lè dá ojú ẹ ó lè dá ìmọ́lẹ̀ ẹ padà tó bá tún wọlé má dá padà náà torí ẹni pé bẹ́ẹ̀ bá ṣe tọ́tẹ́ tẹ́ pé àwọn o ẹ jẹ́ kí n gbọ́ o ẹ má rìn wílé wílé káàkiri o tọ̀ irú eléyìí fún òbí tó bá rẹ̀ bá ka oṣù rẹ̀ ẹni pé bá ti ń tọ́kọ̀ àwọn ìran tó ti ń rọ̀pọ̀ háàbù yìí yóò ti mọ ẹni pé ìran tí wọ́n jẹ́ ìran ọlọ́lá ni wọ́n.

yóò máa sọ lọ́wọ́ tẹlẹsẹ̀ yóò fún ilé ẹ̀kọ́ tí ìdọ̀rọ̀ ọlọ́wọ́ bá lójú wà lára rẹ̀ tó ọkùnrin náà ti pé ara rẹ̀ le ọ̀dọ́ ni ọ́ kò ní iṣẹ́ kò sì ní òbí tó lè fún ọ tó lè fún ọ ní ìyàwó tí mọ tọ́jú ìyàwó rẹ̀ mọ́nà lè wáyàwó ti pa mọ́nà wáyàwó ti pa àlẹ́ mi sọ mọ́ àtẹ́lẹ́ fún títí sọ yóò náà ń pọ̀ ni. أنبني يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج أنبني يا وضع وطلبا لك بيانات في كل فئة وكلكم كلكم را على رجلي أقول لنا في البلاد أنبني فليتزوج فيا كل فئة لم يستطيع عمل النبي يتوقع جلاله على رجلي لا تقولوا لي ànábi ní fa àlẹ́ yìí bí sọ́ọ̀mì àwọn ẹni kọ́ gba gbà ó àwọn ẹni kọ́ ọ gbà ọ̀rọ̀ yìí fẹ́ ìyàwó ipá tó wà ní kó wàá kó àbákò lọ́nà ẹ̀rí bí ara rẹ̀ wàá rọ̀ kán wọ́n àwọn ará ju ẹ ẹ ẹ kan tó tí ló tí ló ìrẹ̀lẹ̀ kò má ṣe bẹ́ẹ̀ wọ̀ ànábì ni àwẹ̀ ẹni ọmọ fún ọ ní ìjánu èèyàn kan ò nígbà rẹ̀ kára rẹ̀ ó le àbí tó bá gbà àwẹ̀ ọ dáadáa àwẹ̀ ẹbú lọ ń gbà kára rẹ̀ bá tó ń le òun gbà rẹ̀ kára rẹ̀ ń le òun tó bẹ̀rẹ̀ ìwọ láwẹ̀ ẹbú ni pé ṣe ń súnmọ́ ọkùnrin ń súnlọ ní súnmọ́ obìnrin ní súnlọ ní inú ní eré ìgbélé gbé àwọn obìnrin ń bóbìnrin sáwàdà ń bóbìnrin kẹyìn ìsì ń fo owó fíìmù lórí fíìmù ó ti tó tìǹbù òkú lẹ́nu rẹ̀ tó tó bá jíjí tìǹbù òkú lẹ́nu rẹ̀ tó wá ń gba àwọ̀ tí àlẹ́sọ̀ lọ sọ́dọ̀ mi ní kò gbà nítorí pé wọ́n fẹ́ ká ara rẹ̀ ọ̀rọ̀ wà ní ara wọn bí rọ̀ tó bá gbà rẹ̀ ara rẹ̀ ọ̀rọ̀ jọ kẹ̀kọ́ méjì lera aláró bí rọ̀ tó ní tí mo ti lọ òun ní ìfẹ́ ṣẹ́kọ̀ọ́ ń lọ sọ̀rọ̀ ha lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ àwọn tán ẹ̀hà wọ́n wá rí pé ìmọ̀ yìí wọ́n wá lọ sí hajj bàtọ́ sí hajj tó wọ́n wá wá wọ́n yìí dé ojú rẹ̀ wọ́n wá ìmọ̀ tọ̀mtọ̀m lẹ́yìn ìgbà tí wọ́n wá ìmọ̀ tán wọ́n padà wá sínú ọ̀dọ̀ wọn inú ìlú yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáhàwà wọ́n ti wá sí i wọ́n padà sí ilé wọn wọ́n padà sínú ìlú wọn wọ́n ìlú wà sílẹ̀. tó láti ojú ṣèlú padà wá sílùú àwọn ìbàjẹ́ ó ní agbára nínú ẹ̀sìn. kọ́dà tó fi dé gbogbo ilẹ̀ lábáwá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lábáwá kọ́dà tó kà gbogbo àwọn oríṣiríṣi àwọn aburú lọ́wọ́ ń bẹ̀ ṣé kí wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáhàwà wọn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáhàwà ó ti pé dáhàwà yẹn ń dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ aláṣẹ nínú ìlú àwọn ọba ń gbọ́ pé dáhàwà kan mọ̀ ti bẹ̀rẹ̀ pé àwọn kan mọ̀ tó ti bẹ̀rẹ̀ wá sí tọ̀kọ́lá ni ẹ̀rọ máa fi hajj àmọ́ wọn jáwọ́ níbi kan ní oúnjẹ ẹ̀bọ. kí wá ní ẹbọ tó lágbára jù tó ń ṣe nígbà yẹn òun náà ni pé àwọn èèyàn máa ń pe àwọn àáfà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pé àdínábì sọ̀rọ̀ lọ́sẹ̀ ẹ̀kọ́ kọ́lọ́ tíṣòro kan bá bá wọn báyìí wọ́n ń dà lọ síbi sàárè àfà àtàwọn wọ́n mọ̀ pé ní ẹni ọlọ́run ìtura wọn lọ lè irú kí àlùbáríkà wọn wọn lọ lè lọ bẹ irú ẹ bẹ́ẹ̀ lu ilé àdínkù sí wàláì bẹ́ẹ̀ lu yìí ńbẹ́ lu mi ńbẹ́ ládùúgbò yìí bá ń láwọn sàárè táyọ̀ wọn lọ bẹ̀ káàkiri wọn làwọn wọn ń ṣàdúrà ńbẹ àwọn ọ̀lẹ́ sọ̀rọ̀ nǹkan tó àkọ́kọ́ tí ṣé mo rà bọ̀ ha lọ mú tó lè tí yóò ṣẹlẹ̀ tí tó àwọn kọjá mójútó òun náà lélẹ́ yìí láti dá àwọn èèyàn padà torí ìmọ̀ pé ẹlòmíì kí ọmọ tọrọ nǹkan lọ́wọ́ ẹlòmíì lọ́wọ́ àfa kan à ń lọ síbi sàárè àfa kan kí yẹn kò yí àwọn èèyàn lásìkò yẹn fẹ́ bọ ni àbáwọn tó yé àwọn kẹ̀kẹ́ ní ń dà wọn kò lè dé kí wọ́n sọ ọ́ ah, àmọ́ ṣé kí wọ́n bọ̀ ọ̀bẹ̀rọ̀ ọ̀há ẹ̀bọ̀rọ̀ sí ọ̀rọ̀ wọn wọ́n wípé kíní yìí a èèyàn gbọ́dọ̀ jẹ́ kálàyé yìí ó yé àwọn èèyàn tó ṣe kọ́ wá ṣe àlàyé yẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe títí tó fi di pé ọlọ́run bá ní kí ẹni tí ń jẹ́ ọba nílùú yẹn dáwọn ẹ̀wá dọ́dọ̀ rẹ̀ wọ́n pè é ike kiri nǹkan tí oníbùkátà sí. nígbà tó di pé wọn àti ọba ìlú ìyẹn jọ ní ìpanupọ̀ bíi ṣẹlọ̀ bíi irú lọ́rọ̀ nìkan ẹni kọ́ bá lọ́rọ̀ lágbára ju ọba irú ọba ẹbí ọba ọ̀pá lọ torí ìtòlẹ́yìn ẹ̀mí náà ẹ̀mí náà rí bẹ́ẹ̀ lónìí ọba lórí chairman ní gbogbo àwọn ọba wárántì tọ̀ kọ́ wá jẹ́ pé mú ọ̀fà ní ọ̀dọ̀ ṣe kí mọ̀mọ́dún ní ọ̀bọ̀ àdúgbò ṣe dáwà kí ọba lórí kọ́ wá rántí ti pé tó rí ọmọ tí ń fi wà sí lòlú rẹ̀ yẹn bọ́ pàṣẹ ní kò lè jáde tọ̀ kò sí nǹkan tó bá yẹn fẹ́ ṣe ó lé ṣe kí mọ̀mọ́dún ní ọ̀bọ̀ àdúgbò ṣe nínú òdu rẹ̀ ní òye yẹn ṣèkù wa lọ sí ìlú míì tògbà tí ṣèkù lọ sí ìlú míì tó ìlú yẹn ni ọ̀pàdé eh, ọba míì ọba yẹn ní nínú ìfàkọlẹ̀ bíi àmì ìròyìn náà wà á rọra àyàdì yìí tọ̀ ìgbà tí àmì ìròyìn náà tó lè jáde tán ọba lọ sí ìlú míì tó ìlú tó lọ ní Diriyah ọba Diriyah yẹn ni ọwọ́ àgbà ní ààyè tó tawhid dáwà tí Muhammad Sheikh Abdulwahab ń ṣe ó pàtàkì rẹ̀ ó ní bí iṣẹ́ láńlá ni eléyìí tó wá ní tó ṣẹlẹ̀ ní pé lórí òun fẹ́ fún ọ ní àdéhùn gbogbo nǹkan tó bá ti léèrè tó ń jẹ agbára ìjọba àfà máa sọ fún mi ní kí n pín ẹ̀ka rẹ̀ kí ló ní ìdí gẹ́gẹ́ níbi dáwà rẹ̀ ṣe mọ̀ bí kọ́ bá lọ ní ìdí tó pe àfà kan tó pe yìí kí ló fẹ́ gan kó pápọ̀ wá sí mi ẹni kí láàrin ọmọ fẹ́ lóye àgbẹ̀bẹ̀ lójú kọ́ńtù náà tó wá pé yàn ní kí lọ fẹ́ gan-an tó kẹmọ ohun táwọn yọmọ láwọn fẹ́ ó lè lóun fẹ́ jíìpù rọ́bà rọ́bà tó ń jọ̀wọ́ wákàtí rẹ̀ tó àti bóyá tó bá tó lé ní mílíọ̀n bíi bíi two hundred million kan ó lè kẹ́lẹ́ kan ah ìdúró bẹ̀rẹ̀ fún un ṣé kọ́nà kan wọ́n ti láwọn ò ní ìjọba kan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rù táwọn níbi náà rẹ̀ pé àwọn fẹ́ káwọn jọ ní ìfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. nítawọn bá ti ń sọ pé kiri yìí kò bá a mú pẹ̀lú Al-Qur'an àti súnà táwọn fẹnu ìjà àfa sọ kí ìwọ àìsàn jẹ́ aláṣẹ nírọ̀lú kọ́ bá mi fi àtẹ ìjọba ọmọ fi kọ́ lọ́wọ́. ẹ wo bí ẹ̀sìn ọlọ́run ṣe jọ ọ́ ṣé òun ọ̀dọ̀ ààbò lójú ó lè jọ wọ́n lójú tọ̀ ó ṣe ní pé dáwà bẹ̀rẹ̀ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ dáwà tó ń bá wà sí lọ tó bá ti ń gbọ́ pé níbi kan báyìí tàbí kan mọ̀ tó ń bẹ́ ń bẹ́ tí wọ́n kọ́ nǹkan lé lérí wọ́n ta tọ́ fún sí àwọn èèyàn wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá tọrọ nǹkan ṣé kò tó léwu bẹ́ẹ̀ tó ṣòwò àti bọ́ pé ẹ̀ka yìí ìtẹ̀sọ̀ yìí kò bá wọn ní kọ́ sẹ́ẹ̀tì wà tó lọ sí ẹgbẹ́ rẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn ẹ má ti ẹ má ti àyè mọ́ o ẹ̀dá kòtò lọ mọ́ kọjá o ẹ fẹ́ yàtọ̀ sáwọn ẹlẹ́bọ rẹ o kí ni ìyàtọ̀ yín pẹ̀lú àwọn tó ń bọ̀ fún irú àwọn àpèjúwe báwọn lẹ́yìn ìgbà yẹn tó bá ṣe wà sí fún ọtán wọn àpò gọ́ọ̀mẹ̀ntì wá bá wa wọ àárín ìyá yìí gọ́ọ̀mẹ̀ntì ọkọ̀ ni bó ṣe wú gbogbo ilé ẹ̀bùn òfin kó wá òun ló wá ó dé gbogbo tí ń jẹ́ mọ́ká àmàdínà gbogbo oríṣiríṣi dáwọ̀ ẹ̀ débẹ̀ látara agbára ọba tó jẹ́ Muhammad Saud tó látara Saud yẹn òun ni wọ́n padà sọ ìlú yẹn ní kíkẹ́ gbogbo tí ń jẹ́ dáwọ́dà Saudi pọ̀ àwọn lọ́wọ́ ń jẹ ọba tàwọn onídìí ìfẹ́ àwọn tí wọ́n ń jẹ́ àlùfọ̀ ọ̀rẹ́dì yẹn ẹgbẹ́ jẹ ọba àwọn tó ń ran àfáà yẹn lọ́wọ́ àwọn náà ń jẹ ọba tó lé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni. ṣé wàá rí àwọn àrọ́mọdọ́mọ ní ṣé fún ọmọdé lórí Abdulwahab àwọn náà wọ́n ń jẹ mufti àgbà nínú lákàtàrà àwọn ilé ọ̀sán ìkọ̀wánu ní fi sálábí ó ní ẹbí kò ń sọ òun ló fún yín ó ní wà láàyè nínú gbogbo bá ń sọ òṣè olóhùn ò rí ẹbí ń jẹ́ olóhùn ò rí àfa àtúnrẹ́ láyé ní gbogbo àwọn àfa àtúnrẹ́ ti lọ láyé ní òun ẹni tí bá ṣàánú rẹ̀ tó kún ṣètò wọn làbọ̀ wá. ohun tó ṣe bá sí ní ka àwọn àwọn ọmọ ẹjọ́ ọmọ bàbá yìí ní àwọn àfa ńláńláńláńláńláńlá ó lè wà láwọn ẹ̀ka ọgọ́rùn-ún lọ́dọ̀ bàtí bàbá rẹ̀ fún pé ẹ kà ọgọ́rùn olóhùn òní àfáàrẹ rẹ̀ lágbàáyé tó bẹ́ẹ̀ sì ni òdodo ni ọ̀parọ́ tó ara ọmọdéwọ̀ rẹ̀ náà ni wọ́n fi tò ní ẹnì kan tó lè kí sára wọn ṣé ìdè báàgì ṣé ìdàpọ̀lá ìdìbà òun nìkan ni kì í ṣe fámìlì àìsọ̀rọ̀ àìsọ̀rọ̀ ṣèk tó ti gbọ́ àìsèk àìsèk ara àwọn ọmọ ọ̀dọ́ wà wọ́n tún pọ̀ mọ́ lásìkò yìí gaba ìgbà tó fẹ́ ṣe sọ́ọ́lì àrẹ̀ṣẹ̀ tó àfáàná lábọ̀ ayé àlọ́ náà tó bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ tó èyí ń jẹ́ àpẹẹrẹ àdúgbò ní ṣókí nínú ìtàn ìgbésí ayé ṣẹ́gun ìwàdúrà abdulwa ẹ̀rọ ṣùgbọ́n ìwà. ṣé kí wọ́n jẹ́ kí wọ́n kọ àwọn tíra tí ẹ bá ń tí wọ́n ń ka àwọn tíra wọn. kọ́dà àti bẹ̀rẹ̀ ó ti máa rí àwọn ọ̀nà tí ó ń gbà tó àti wọn yóò rí wá àti tí ó ń lọ ni. tó ṣéèkì mọ́mọ́ náà mọ́ àbí wọ́n bọ́ wọ́n jìnà tí gbogbo nta èèyàn máa ń lẹ̀ mọ́ ìgbé ah, ah, àwọn àti kankankan àbákò wà sí àwọn kìnnì kan àwọn ọ̀bọ̀ àwọn kan tó. kí ẹ ti ń ka sílẹ̀ ní pé ah, ó bí èèyàn bí òun sojú yẹn ìsọ̀ọ́bẹ̀lì ìgbà kan síra yìí kalẹ̀ lẹ́sùn ọ̀pẹ ẹni tí àánú àwọn èèyàn ń ṣe yẹn torí pé àánú bá ń ṣe àwọn èèyàn tí èèyàn èèyàn lè ń nù sínú ọlọ́run tí ń sanú àwọn èèyàn hmm, tí ń sanú àwọn èèyàn kò ní èèyàn tó lè bá yí ọmọ àtàkì àwọn ọmọ jẹ pé eléyìí táwọn ẹ̀bá pẹ ẹbọ di fáàrí tí òjòkó yíwọ pé eléyìí ṣe fáàrí bá ẹbọ ní bá tí ọba pẹ ẹbọ di yìí léyìí ìtẹ̀bọ̀ bá kí oní ọmọ wálé wa ọmọ wájú tàbí ọmọ tọrọ nǹkan lé wa kábàárí à kèé ṣe yìí kèé ṣe yìí àbáwọn afáàdó wa bàbá wa àwọn ọmọ ń pè wọn tọmọ wọn tàbá ti pè wọn kọwọ balẹ̀ kèé ṣe yìí kèé ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba ni irú ẹni tó bá wá mọ irú nǹkan bá yẹn tó sì nífẹ̀ẹ́ àwọn èèyàn ló wà ní wọn pariwo pé a yóò ti máa wá ọ̀nà tí kíní yóò fi yé àwọn èèyàn ewu lánàá bí o ti mọ̀ ewu ni kò wa àwọn oníṣẹ́ ìṣẹ́ àwọn ọ̀rọ̀ tó lè àwọn táwọn ara ìlú ni káṣíṣe tó táyẹ̀ bá ń sọ sí àwọn òní yìí tó wá gbajúmọ̀ jù kọ́dà àwọn òní wà ọgọ́rùn-ún ha yìí tó tóbi jù lẹ̀ wọn lè fẹ̀ dáàbò tàwùṣe ìdáàbò tàwùṣe nìyí tó òun náà ní fásitì olùmọ̀jìdì tààtàtàn tó nínú àwọn tó ń arọ ọmọ tó ọmọ ṣé kí wọ́n dàtọ̀ wá sílẹ̀ lóṣù sáré o fásitì olùmọ̀jìdì sheikh abdulrahman ali sheikh tó bí wọ́n ti pọ̀ rẹ́kẹ́tẹ́ nu sheikh abdulrahman hasan آل الشيخ عبد الرحمن بن حسن آل الشيخ حسن هنا عبا محمد إبراهيم هنا آل الشيخ هنا عبا عفا لمبوه ní àfáàdé ìṣe àfáàdé ẹ̀ fọ́lá ṣẹ́gun Ibrahim yìí òun ní fọ́tọ́wá fọ́tọ́wá fọ́tọ́wá ṣẹ́gun Ibrahim àdìṣe tó tó ṣe pé ọlọ́wọ́ bá ṣe àánú àwọn àlọ́mọdọ́wọ̀ yẹn púpọ̀ jù torí iná yọmọ jẹ́ ẹ̀kọ́ fún apẹ́ tó bá ń jẹ ẹlẹ́sìn Ọlọ́run tó jẹ ẹlẹ́sìn Ọlọ́run pàtàkì jùlọ tí ìpòtòsítà òṣèlú tó jọ lójú ọlọ́run a máa bá a mú àtìwọ̀tẹ́ ìyàn rẹ̀ lọ́wọ́ tó bá mú lọ́wọ́ tó lára tíra àwọn tí wọ́n ṣe ọ̀rọ̀ lè ṣe afẹ́fẹ́ rẹ̀ ní èmi tó ẹni tí bá ti ń wo àwọn ọ̀rẹ́ tí jẹ́kiri gbà sọ̀rọ̀ ẹni tí mo rí rẹ̀ pé èmi ti bẹ̀ pé ẹni yìí ẹni tó ń sàmúlò ayé rẹ̀ ẹni tó sànù ẹni tó ó ń sànù àwọn èèyàn kò lẹ́ kí wọ́n kú sínú ìyá ọlọ́run kò lẹ́ kí wọ́n kú sínú tó ń lọ lè rí ìbínú ọlọ́run ìbínú gbére ìbínú gbére tó lẹ́ tó bá ń pè é wà lẹ́yìn ẹ̀dẹ̀ rí ó máa ń wá ìdílé àkàrà láàbùrù hàn Bẹ́ẹ̀ kí mi náà máa ń tẹnu mọ́ gan, torí pé kí yẹn pọ̀ lágbo àyè náà, ọ̀pọ̀ lágbo àyè.

pé ah, àbá ìta àgbàjúmọ̀ sẹ́ni àà ah, ah, wàláyé àdéhùn lára ni ó yẹ kí òun káì sílẹ̀ ilẹ̀ lọ́wọ́ àwọn kọ̀ọ̀rọ̀ náà náà ni yẹn máa ń pè é wàmọ́ ní yẹn jẹ́ ìwọ̀n àwọ̀ ilẹ̀ àn àfà olú ẹni tó bá ń pè é lómi tó yàtọ̀ pé ní ọlọ́run láàbùrọ̀ hàn ilẹ̀ òbí ẹni yẹn ọ̀rọ̀ láwọn ìjà rẹ̀ kàkọ́ mẹ́ta wàláyé ìjà ń sọ àbí èèyàn fẹ́ ba iye nǹkan kan jẹ́ mm-hmm. ṣé ẹ̀ta pé yóò bá ní ọlọ́run fi àjẹ ṣé máa ń ń wọ́n tó bá pé ibi tó pé ìròǹgbà rẹ̀ nù wọ́n bá ọ̀dọ̀ ọlọ́run kọ́lá kí wọ́n pa nẹ́bì ká wọ́n pa ọlọ́run ni wọ́n máa pè abẹ́ni kan ajínú alẹ́ àbáta rú ní oye mọ́ta kẹ́kẹ́ mọ́ta ti kíní kan ọ́dá fún iná wá bẹ́ẹ̀ lọ́wọ́ nínú ilé à ń ṣe mí sí nínú ilé wa ni tó àwọn bàbá wọn wà ń bẹ̀ ni mọ̀ kẹ́tọ́ bá sọ̀rọ̀ ní ọ̀rẹ́ tó dáadáa bẹ́ẹ̀ ni kẹ́tọ́ ní àwọn àbá ń bẹ́ẹ̀ ń gbọ́ ohun tá à ń sọ yìí sọ fún fún wọn búra aláàjì ni ẹjọ́ wa ń sọ pé àwọn ọmọ yìí wọ̀ sọ pé pẹ́ bọ́ nípa ẹ̀fọ́ ọmọ yìí máa sọ bẹ́ẹ̀ bàbá kẹ́hìndé ẹ̀rọ màtáyì àbí ẹ̀bọ kọ́nù a ẹ̀wò lórí mi dìde alhamdulillah dèhé ládùúgbò yìí a tò títún lé wa náà inú lé wa náà ọ̀gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ àbágbà àbágbà ìfọ̀mọ́mọ́ ọ̀dọ́ burúkú mi àbágbà mọ̀gbà mi o àbí kábàárí àwọn àbágbà mọ̀ wáyé a àwọn àbágbà lè sàrò ọmọ ti pé dídé ẹnìkan rẹ̀ ń dàpọ̀ sílé wa náà ẹ̀bọ̀n ni tó bá ṣe. so òun ni pé ìpamọ́ yẹ̀ dẹ̀ rí mọ́ àwọn ìlà ẹn àfà olúwa náà tó bá fi ẹlòmíì láàbọ̀rọ̀ ha rẹ̀ òbí kò láwùjá rẹ̀ kankan sẹ́ni ẹ lọ́dọ̀ ọ́ ni kí àbáta mi lọ́dọ̀ ni sábàtà láti lọ́dọ̀ ni sábàtà kúrúkú rẹ̀ lọ́dọ̀ ni alíbi lọ́dọ̀ ni àwọn kọ́lẹ́dọ̀ kúburúkà àtúbọ̀ lọ́dọ̀ kọ́kọ́ nìkan kan ọ̀dọ́ ọ̀rùn fúngó nkọ́lọ́dọ́ tó ń fa ìnáwó ìṣàbò ìdàrọ́ bì ọlọ́run ó tèsì rẹ̀ ẹnìkan pàdé ọlọ́run ìnáwó láyò fúlẹ̀ olùkà fi òfin nílà yẹn di kẹfìrí nù ò nílà wọn ju ọlọ́run fún ẹ̀mí lè kú sí lórí kọ́lá tọ́lá kò sí sí ọmọ wòyàn sí ọjà kẹ́lá gbòòfin mú lélẹ́yìí tó olóòdì pé ọlọ́run ọba nìkan lẹ́yìn ẹgbọ́dọ̀ máa pè é ọgbọ̀dọ̀ pé ẹlòmíì tó bá ní yá wàlá ẹ̀yà Allah náà lè kọjá lè ọmọdé Allah àbúrúdé Rahman àbíkò ní yá Rahman àbíkò pé ní wàlá ẹ̀yà máa tẹ̀sẹ̀ ìhù fẹ́lá olùsùnmá olùsùnmá pé ọlọ́run pẹ̀lú àwọn orúkọ míì ó kọ tó fún ẹ̀yìn bẹ tó mọ̀ fi ń pe gẹ́gẹ́ lẹ́nu sàárè ó tún mọ̀ àfáà láfà pẹ̀lú ọlọ́run ọba ẹ̀dàkùn tí pàtàkì yìí ń bẹ láyé gẹ́gẹ́ ló ní ẹmọ pè mí ni sábà yìí wíbẹ̀rì wà láyé ẹ̀rẹ́ gbọ́ sábà yìí wíbẹ̀rì ẹ̀rẹ́ gbọ́ kí ẹ pè ní ẹmọ pè ní ẹmọ pè ní ń bọ kò sí àfàdù wíbẹ̀ kí ló tẹ̀yìn wá ń pè ọ́ lẹ́yìn ìgbà tó lọ tán. ìjọ kan ṣe rí tí mo kàn máa ń rú àwọn èròjọ mi rọra wọ bẹ̀ mo ní ah, ọlọ́run ni màá sì fún sàrà ń pè pé ah, ẹni ọlọ́run là ń pè é ọ̀rẹ́ lèmi ò ní ẹjọ́ bá wọn pè dàpọ̀ wọn pè é ọ̀rẹ́ ni ọlọ́run là wá ń pè é ẹni ọlọ́run ni hmm, bẹ́ẹ̀ ni ni ọlọ́run là ń pè é èyí pẹ́ ni ọlọ́run. wọ́n tẹ́ báwọn gbogbo òòtà kọ̀ọ̀kan tí ń bẹ ní òòtà Yorùbá kọ́lá áàtù kedere àti òòtà àwọn lárúbáwá gan èèyàn ni wọ́n náà nìpínlẹ̀ rẹ̀ ẹni ẹ̀rọ lè wo ìtàn Ògún èèyàn ni Ọbàtálá èèyàn ni ọ̀ṣun èèyàn ni ṣàngó èèyàn ni wọ́n èèyàn náà làwọn náà tí wọ́n á pè wọ́n mọ̀tọ́fẹ́ nìkan wá látọ̀ tún jọ òun mo á ní o tó wà lọ́rẹ́ àbí o tó wá má lọ bí sàárè kó tó wọn lè pẹ́ àwọn tí mẹ́nu sàárè mọ́ tẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run wa o kó jòkó kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ni a ní ẹbí sàárè àwọn ẹni ọlọ́run làwọn ẹni ọlọ́run làwọn pè mí a mo ní ọ̀sùn yẹn tí bá ń pe ọ̀sùn nílùú yín kí ní ṣe òní àkílẹ̀ mi ń gbé àwọn yìí ọ̀sùn àti àwọn ẹni ọlọ́run mo ní ọ̀dà ànẹ́bì ẹ̀yìn tá ń kọ́ ẹni bá ń pe ànẹ́bì yìí tá ṣe ń sọ pé jésù sánú mi ní ọlẹ́ bọ́ọ̀lù ọ̀yà sánẹ́bì yìí tá tó àwọn àfa táwọn àfa yìí tó ànẹ́bì ẹ̀yìn tá ọba dákẹ́ tòmí ní ẹ má pe àfa kankan o bẹ́ẹ̀ ti wálé ẹ má pe àfa òun náà ní pé ìmọ̀ pé lóní wà láàyè nǹkan tó lágbára jù nínú ẹbọ láńlá ní pé èèyàn sì ní jẹ́ mùsùlùmí mọ́ ní ẹ̀rọ àníṣe. tọ́lọ́ wa mọ iye tẹ́lẹ̀ ẹlòmíì yóò pè ẹlòmíì kọ́lá ìjọ kan ò tí ì jìlá yìí kọ́ pẹ̀ ẹlòmíì sì ń kírun. lóbi nù rọ̀mùdánà kọ́lá náà ló ti wọ́n pè nù rọ̀mùdánà náà ìsì ń gbá rẹ̀. sọ̀dà kò tí ìròyìn yẹn wà dákẹ́ pé ẹ̀jẹ̀ ká dájú ká fún àwọn èèyàn ní gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó ń jọ ìrìngidi tó máa rán nínú rẹ̀. شيخ النبي بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run ọba làwọn ti bẹ̀rẹ̀ síra yìí arrahman ọba oníkẹ́ ìkẹyẹ pọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ arrahim ọlọ́pọ̀lọpọ̀ àánú àbáwọn tí wọ́n الرحمة الواسعة هنا الرحمن بمعنى ذو رحمة الواسعة قالوا ورحمتي وسعت كل شيء قلوا يعني عنه من قدسي عنه من فعل عربكم كان قدسي بديوتي gbogbo ẹ̀dá gbogbo tí ń jẹ́ ọlọ́run tọ́lọ́wọ́ bá dára rẹ̀ nísàánú rẹ̀ náà ni àwọn yorùbá ọ̀rọ̀ tó dáa ní ìhùn ní kò sí ẹ̀ tọ́lọ́wọ́ ọgbọ̀n òṣèlú fún àtẹ̀tọ́ bá ní tòun ṣe kí ni òun ò tó ni ọlọ́run ṣe fún ọ bí ibi pọ́ọ̀rù náà ọlọ́run ṣe fún ọ tó òru òjì ìlú oúnjẹ tó ti láyè wà náà ọlọ́run ṣe fún ọ bẹ́ẹ̀ lè kẹ́bí ẹni ń bẹ wo ti ẹ̀rú ní kò ti ẹ̀rí tí òbí rò pé kí ni ìjẹ kò sí kò sí ọpọlọ tó fi rò pé kí ni ìjẹ ẹ̀rú ń lérí àárẹ̀ òun náà pé kí ni ìjẹ ní ẹ̀dá mílẹ̀ ní ẹjọ́ ní ìjẹ́ tó wọ́n á ń lálà sí àwọn ọ̀rẹ́ káàkiri ọ̀wọ́ àwọn olóko dúpẹ́ fọ́lọ́ tòótọ́ rahmatu wa tó arrahim òun náà ni ọba oníkẹ́ ẹni pé tó bá jẹ́ omi dàgbéyàmà yóò wá ṣa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yóò wá kẹ́ wọn Ar-Rahman yẹn ní kí gbogbo ẹni tí ń ṣe lọ́wọ́ àti ẹni tí ó ṣe lọ́wọ́ ọlọ́run lè fún ní ọ̀lẹ́ fún ní ìkẹ́ ayé àti ẹni tó jẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run sọ àti ẹni tó tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́wọ́ kan fún ní ìgbẹ́yà. tó bá kan náà ṣé kí wọ́n bọ̀ ha wọ́n bẹ̀rẹ̀ síra yìí pẹ̀lú bismillahir rahmanir يصبح كل عمل لا لا يبدا بسم الله فهو اقطع يقول يقول يقول وهو ابطر تبوبورا تابع مستوعبين كتابا ماشي في تابع ماشي تابع بسم الله نبرر ان كان يبقي ان كان فيوني في داراني تو نحن جا تبع ماشي ومتبع ماشي كلمة بسم الله àmọ́ àwọn òbí bẹ́ẹ̀ ní ṣètò ọ̀rọ̀ bí bisimilayi rahman rahim táwọn afábà bẹ ka quran rẹ àmọ́ fẹ́ ka nǹkan nínú ọ̀rọ̀ ìṣèjì bisimilayi àmọ́ fẹ́ ka rúbíra táǹkà yìí kò ní dìkú sí àwọn òbí bẹ́ẹ̀ ní ṣètò ọ̀rọ̀ yìí tó ìyá ti ṣe bisimilayi rahman rahim dé tẹ́lẹ̀ ilé gbé àwọn òbí bẹ́ẹ̀ ní ṣètò ọ̀rọ̀ yìí kẹrọ bí quran ti lọ́la àwọn tọ́lá fẹ́ ká lọ́nà lágbọ̀dọ̀ kó mú tó náà ní eré yìí. شيخ محمد عبد الوهاب رحمه الله يبقى بسم الله الرحمن الرحيم وهاني كلمة لي اعلم رحمك الله اعلم رحمك الله او ان ما تبرت وصول ثلاثة رحم وانا اعلم لما رسولك هو رحمك الله فلو قضاني صلوا عليه wọn àwọn afáàmà ń lórí àwọn òṣìlóògùn ní òṣìlóògùn tàbátò àwọn táì tó wà bẹ́ẹ̀ lílẹ̀ àwọn táì tó ń rọ̀ láti báyà sọ̀rọ̀ tó yẹ pé wọn fẹ́ ó jèrè ní ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ ọbẹ̀ báyà sọ̀rọ̀ ní ìsìn ọwọ́ ń sọ̀rọ̀ kíkan kíkan kíkan ọ̀ sọ̀rọ̀ pé onífẹ̀ẹ́ ẹni yẹn ọ̀ sọ̀rọ̀ ó ti kẹ́ni orí kan fẹ́ràn ọ̀hún tó ọ̀hún ẹ̀kọ́ bá bá rẹ̀ ní ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ ilé máa ń sẹ́ka ọlọ́run pẹ̀lú ní tó tó a àwọn ní ọ̀fẹ́ máa bá tiẹ̀ náà wọ́n ní ilé oṣù tí ló ní bú ọ̀fẹ́ máa bá ní ọlọ́kùn nìkan ló bú wọ́n tó fi ebú mi ṣe fún ọ̀sẹ̀ sọ àmọ́ a ọlọ́run bá ti sàánú yìí wọ́n jọ da fún yìí ayé ni ó rọrùn ọlọ́run jí kẹrẹ ní ṣòro láyé àtàkì yámà nǹkan kí ètò ọ̀rọ̀ sí ní bá yẹtọ̀ yìí ilé ẹ̀ ní ẹ̀ ìlàmù rahimahullah òkè á ah, lọ́lẹ̀ ń kọ̀rọ̀ lórí ẹ̀kọ́ sọ yìí lọ́lẹ̀ ń máa ọ̀ lọ́lẹ̀ ń máa ọ̀ kọ́lọ̀ kó ṣàánú rẹ̀ kọ́lọ̀ kó kẹ́ ọ̀. anatọ̀ ṣe ìdá ìpè tí ń jẹ́ tọ̀ ṣe ìtí ń jẹ́ ìmú ọlọ́run lọ́kàn ìsìn ọlọ́run lọ́kàn ó wà ìfọ̀rọ̀dúnlọ́ ìfọ̀rọ̀ṣánáwó lẹ́lẹ̀ ìbáadà oníkéyìn ó ṣe ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo pẹ̀lú ìjọsìn rẹ̀ ṣé pẹ̀lú ti ń jẹ́ tàwọ̀ṣídì náà tí àwọn lọ sí ní tàwọ̀ṣídì àlòlùyíyà faith ní ti ń jẹ́ tàwọ̀ṣídì bẹ́ẹ̀ sì lóòótọ́ ní tàwọ̀ṣídì náà tàwọ̀ṣídì olùyíyà àrùbùbíyà wípé àwọn iṣẹ́ tọ́lọ̀ ń lọ ń ṣe wípé ọlọ́run lọ dá sọ́nà òun lọ dá lẹ́lẹ̀ òun ní ṣètò jíjẹ mímu fún wa òun ní rọ òjò òun ní mú irúgbìn jáde nínú lẹ́lẹ̀ tàwọ̀ṣídì yẹn tàwọ̀ṣídì nípa àwọn gan àwọn gan àwọn ọmọ ọ̀dáhùn rẹ̀ tí mo ṣe méjì lérí rẹ̀ kọ́lọ́mọ wa ní ń tọ́ àwọn òun ní ń tọ́jú àwọn òun ní darí ètò àwọn ọ̀rọ̀ ní ẹ̀yẹ̀ rẹ̀ kọ́lọ́mọ wa ní pé lọ́yìn tó kún mi lọ sí ẹ̀nà ìwọ̀n àrùn ومن يدبر الأمر كل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والبصر ومن يدبر الأمر من السماء كل ما أورد àwọn oníkọ̀ọ́ránù dàbí ọlọ́run ẹ́ يرزق من السماء والأرض أما يملك السمع والبصر ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله قل أفلا تتقون سورة أنا سورة القرآن kí wà nẹ́bí ẹ̀ ọ̀rọ̀ pé ta ló dá kan náà ta ló dá lẹ́lẹ́ ta ló ń ṣètò ayé ta ló ń fúnni jẹ ta ló ń fúnni mu àwọn kẹfìrí tó ń jíṣẹ́ fún gan kò rú wọn lójú èyí káwọn kọ̀ bí ara wa lónìí talẹ̀ tó ní kéèyàn ọmọ ké adití kọ́ mọ́ gbọ́rọ̀ adití di kétìrì ó di kọ́ mọ́ gbọ́ ayaya kọ́ mọ́ lè sọ̀rọ̀ ta ló tọ̀hún lọ́lẹ́ mi ọlọ́run ẹni tí ó rí náà ó rí rí kò ríran èmi ni èmi ń kọ̀ǹtò rẹ̀ ẹ̀rì ìmọ̀ dáka kiri wọn bí ọ̀rì bá ti ń sọ ìwé ilé iṣẹ́ táwọn kan ní yìí ó tún bí kàn fọ́ ni ó ní yé Ìlọrin Ìlọrin Ìlọrin wo láti jọ ìyìn ìrọ̀ burúkú ìrọ̀ òsì lásán ẹnìkan kan kò lè fọ́nà lójú wàlúwà ọlọ́wọ́ ọba yìí bí kò ayé kura là ń kà ayé kura là ń kà tó gbúdọ̀ àǹkárá yìí tó gbúdọ̀ kílẹ̀ bí wọn lọ tàbí ẹni tí ń pààyàn ọlọ́ ẹni tí mo Allah ẹ kí n kà sùn bí òdìlà àwọn yéé ọlọ́run ó kú kìlí kan wọ́n yẹ kàwé ó kú ní áà Ìlọrin bìbìlì So, àwọn èèyàn kí níbi táwọn ìṣẹ́ bá wà láì báwo jọ àtẹ̀lé ní sọ fún yín o báwo jọ àtẹ̀lé náà ní sọ rẹ̀ báwo jọ àmúṣeré náà tó àdúgbò mi èèyàn kó di ẹ̀mí rẹ̀ mú pé pé tí òun tí àti tí òun bá ń kà nínú Kùránì yẹn aláì kọjọ lójú kọ́dọ̀ kẹ́lẹ̀ kó ojú ti ọ̀rá yìí pé bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìfọwọ́ ni ẹ̀ẹ́ òun sì ní dàárọ̀ gbogbo ẹ̀kẹ̀mọ̀ tó ń kọ́ ilé ẹ̀kọ́ tó ń bẹ̀ ọkọ̀ ìṣeré ibú ni wọ́n fún wọn wọ́n yìí ọyọ́ kù ń tiẹ̀ lásìkò ohun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń tiẹ̀ wàlúwà ìbò ṣe kó lẹ́nu ẹ̀yẹ ẹ̀yẹ ìkọ̀ sọ̀rọ̀ ìdílé ibú ni wọ́n kàn ṣe kò ń gẹ̀rẹ́ ibú ni o ó ní àtàtì ni ẹ̀ àtàtì yìí kọ́ yóò kù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú ni ọkọ̀ tẹ́lẹ̀ àìmọye lórí tó pápá mi halẹ̀mọ́ ní òlú yìí ọ halẹ̀mọ́ tí o ní ìjọ lẹ́jọ́ àbáwọn náà sọ pé ẹ ti mi rọ́ ló túnà níta ló ní ìjọ lẹ́jọ́ ìjọ lẹ́jọ́ pẹ́ jù ẹ mẹ́jẹ kú omi tí mo dúró yìí làwọn òkúta gidi àti àfọ̀ngúrì di báyìí náà ń bẹ wájú ọlọ́run ní ìsìn nílé òkúrì náà ní sọ fáwọn òkú omi ìjọ lẹ́jọ́ àwọn táwọn omi ìjọ lẹ́jọ́ ní ìdíjọ́ rẹ̀ jọ yìí kọ́ ẹ̀sọ́ pé kí n mọ́ kó ya yìí nísìnyí. bàbá bá dákẹ́ bàbá ti kú nìsín bàbá alábà wà láyé ń tiẹ̀ tó lásìkò tí ò tí ì tó wọ́n ká tó ń kálukú ti tó ń dọ́kẹ́ náà nìyẹn لكل أمة أجل وإذا جاء أجلها لا يستخدمون ọmọ àgbà kí jòlòjòlò ọmọ fọ́kí ẹ̀ẹ́dẹ́ ìfàyé ni àjẹ́ òun lè ní ìṣòro ayé òun ní ìkàrà mọ́tẹ́rù bá rẹ̀ òun ní bọ́m̀bẹ́ òun ní bọ́m̀bẹ́ kéèké pẹ̀lú ọ̀tọ̀ òun ní bọ́ nínú fìtínà ìkọ̀bọ̀jà máa rẹ̀ kí àwọn kan tí ò ní túmọ̀ lọ́tọ̀ lọ́kàtọ̀wọ́ kalẹ̀ lọ́kàtọ̀wọ́ kalẹ̀ ayé àjẹ́ ẹ̀rọ wẹ́lì àwọn kan tí ò ní túmọ̀ lọ́kàtọ̀ إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بأنكم كم فيهم أنتم على آله هم وعدا هم نيني لا إلو طبعا نترقم وقريبا لك ونلقاني قال لي نكاكي ونلقاني تبقون رأي ونلقاني تبقون رأي bẹ̀rẹ̀ lómi ọlọ́run jẹ́ lórí ara rẹ̀ dáa ìṣẹ́ bá tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ òjò parẹ́ ìgbà tó tún lẹ́fẹ̀ẹ́ fi rí mi lára rẹ̀ tó bá ń tọ́ bẹ̀rẹ̀ ọ àkíló dé báyìí Ah, ah. kí ló dé kí lẹ̀ ń wá kí kí ló dé báyìí tẹ̀ ẹ̀ wọ́n fẹ́ ti parẹ̀ ẹ̀ tán kọ́lọ̀ pọ́ gbẹ̀jẹ̀ láàrẹ bó wà torí kí ni ọ̀fẹ́ ká yóò mú ọ̀fẹ́ ti bá yí ara rẹ jẹ́ ìkọ́ ara rẹ jẹ́ tó ọ̀tàn kíì bí ọmọ mi ń ṣayé ìgbádùn ń ṣayé rọrùn ṣayé tí pé ọmọ gbé bí ẹni tó lówó lọ́wọ́ òsì nítorọ́ bí ọba ودي رجع وكمان يرون من جبه تفشيل من جبه الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمر وهم مهتدون ọlọ́run tó bá ti nígbàgbọ́ ọlọ́kìlá tó dáa gbogbo wa gba ẹbọ láàyè nínú ìṣẹ̀lẹ̀ ayé wọn olúwa ní ọ̀lẹ́rìíkà ọmọ ìlànà ọkàn rẹ̀ ọ̀kalẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá gáìdì rẹ̀ tó àtọ́lọ́wọ́ bá ẹ̀jọ̀ jẹ́rìí kọ́mọ́sà tó wá ní. ẹni tó kàn rẹ̀ ọba ẹ̀ lórí ìgbàgbọ́ ọlọ́run lórí tọ̀ṣíìdì lórí ìjìnà sí ẹbọ tó insha Allah láti ní ọjọ́ mẹ́jọ ọwọ́ abẹ́rẹ́ sí ń jẹ́ àtọ̀ṣíìdì sani ìsọ́bùn lọ́hìn سبحانه بالعبادة هذا وصلى الله السلام عليكم ورحمة الله وبركاته يمكن أكرمكم الله مع الأسباب التي تؤدي إلى قراءة القلوب ومتى يقرأ ومتى يقرأها أنا ذاتها جزاكم الله خير. Non, il vient de le pas kò pé kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí àwọn fi ń fà so lónìí nígbà nùzúlù àwárí àwọn nùzúlù àṣáárí gbà so tí ìṣẹ̀lẹ̀ tí kò fi àwọn mùsùlùmí ní ọ̀kan balẹ̀ tó ká mùsùlùmí ní àyà sókè ní gbogbo olóòlù náà ni wọ́n máa ń mú mùsùlùmí ka sáfẹ́ lọ́kùnrin ọ̀sùn. olùsìn ẹ̀ wá ní yóò jẹ́ pé ní gbogbo àtúnṣe ẹ̀wọ̀n kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń kí ní zoro ẹ̀ kì ní àyílà ẹ̀ kì ní zoro ẹ̀ kì ní ọ̀sùn ẹ̀ kì ní ọ̀sùn ẹ̀ kì ní ìfẹ́ ẹ̀ kì ní àṣùbà. tó bẹ́ẹ̀ sì ni ó sì máa fi jákèjì ló máa fi jákèjì lẹ́kọ̀ọ́ ló sì kọ́lá àwọn sábà wọn wà lẹ́yìn ìmáàmù wọn máa ṣe ámì yóò wá jẹ́ pé gbogbo mọ́tàlá ti ń bẹ nínú olú kiri yẹn wọn alákọ̀dọ̀ aláṣẹ ni bóyá ìlú tó kàwá yìí nǹkan lóko ọdọ kà tó tó bá ti kó kí o tán nígbẹ̀yìn wọn kà bẹ̀rẹ̀ rẹ̀ ni wọn lè lọ ọmọ ìdílé fún mi àdé wàá fi ẹgbẹ́ mi àìsẹ́ yìí tó wọ́n lẹ́nu fún mi tọ́wọ́ mẹ́yì wọ́n á lọ́nà fún mi àìsẹ́ yìí tó lẹ́yìn gbà yẹn wọn àti fún ìtí máa ń ṣẹlẹ̀ yóò dá kọ́ rẹ̀ bóyá bóyá rú àwọn ìlú àwọn púpọ̀ ara mùtúwárà ń ṣẹlẹ̀ tó ń pààyàn ìwọ́n àtúntò ọlọ́run wa àwọn lágbájá àwọn gbogbo aláṣẹṣẹlẹ yìí ọlọ́run bá wa fojú ọlọ́run bá wa tẹ́kun ọlọ́run bá tó pẹ̀lú èdè lárúbáwá torí mọ́mú sábẹ̀rẹ̀ kọ́ lárúbáwá tó ilé ẹ̀yìn tó bí wọ́n ṣe máa ń ṣe òun náà wọ́n lọ ẹ̀dọ́. Nítorí asalaamu alaykum wa rahmatulahi. Wọ́n ti ní ẹ̀rọ ìsìlámù sọ nípa à ń fún àǹfíyàn lóko ẹni tó bá ṣe pé ìtúkọ́ bá èèyàn máa ń ṣe tó ní ọkọ rẹ̀ kú ọparí òkú tán ọ̀rẹ́ tán àgàbí òrùkú olólè àfi ọkọ àgàbí ògùn fún ọ̀rẹ́ fún alápẹ́lúkọ̀ àbúrò ọkọ rẹ̀ ni wọ́n ní ọkọ ọ̀rẹ́ kọ́ mọ́ fẹ́ ọ̀ ẹ̀ẹ́fẹ̀ bí ẹni tí ẹ̀ẹ́fẹ̀ ń fẹ́ ìyàwó náà ọ̀padà ẹ̀ẹ́dà rẹ̀ tán tó bẹ́ẹ̀ wá ṣe mọ̀nà láàrin ara yín nípa ní ọ̀rọ̀ àmútó ọmọbìnrin yìí tí ó fẹ́ lórí pé àwọn ọmọ ni wọ́n gbé kalẹ̀ yìí àwò pé ẹ̀gbọ́n rẹ̀ yìí ẹ̀gbọ́n lè fẹ́ torí ìtàkùnmọ̀ ní ọ̀dọ̀ àwọn Yorùbá ó ní lè fẹ́ ìyàwó àbúrò rẹ̀ lè fẹ́ ẹ̀gbọ́n tó bá kú à ẹ̀rọ rẹ̀ ẹ̀gbọ́n lè fẹ́ àbúrò rẹ̀ lè fẹ́ ẹlòmíràn lè fẹ́ lólé wọ́n pé àmọ́ wọ́n láti padà sílé bàbá obìnrin yẹn wọ́n lọ lè ṣe ápẹ́tù nìka ní ìlú tuntun wọ́n kó obìnrin yẹn lẹ́sẹ̀ sàdá kí ní ìlú tuntun tó ìyàtọ̀ tó wà lẹ́nu nìyẹn. àwọn ọmọ ẹ wá kó fìlà kalẹ̀ ṣe é tó ìlú ìlú ìlú ìlú lórí ìdámi náà rè ìdá mọ́kànlá owó ẹ̀ ló bá fi ọlọ́run à ẹ̀rọ òfin ti ń jẹ́ báwọn o nínú ẹ̀sìn ìsìláàmù tó wọ́n pọ̀ lọ́wọ́ àtọ́ka wọn ní ẹni tí ó jẹ́ ìmáàmù tí kí òun bẹ̀rẹ̀ mọ́ pátí àti àwọn ìlú òsì máa tẹ́tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ti sáwọn ọ̀ràn ọ̀kan lẹ́yìn rẹ̀ ní ọ̀rọ̀ alọ́gbọ̀n fúlá ẹ̀sìn ìlú òsì máa tẹ́tẹ́ láti kí òun ọ̀ràn rẹ̀ ẹni tí ẹni máa tún lẹ́yìn rẹ̀ lọ́kọ̀ọ́. ìrọ̀rùn tí ọmọ bá dé àká kì í ṣe fáti àríkà bá mọ́ bí o bá ti mọ Kùránù ká yóò yóò tí bá ń ka Kùránù yóò mọ̀ pa ìtumọ̀ Kùránù jẹ́ ìkúta yóò mọ̀ kí wọ́n lẹ́yìn rẹ̀. sọ̀rọ̀ yìí tí a ti wá kí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kí wọ́n yá àyílá kàrátà rẹ̀ kan lọ́mọ kí níjọ́ tó kí wọ́n gbàgbọ́ ọ̀gbìn yé Dáàrẹ́dáàrẹ́ ah tó ṣe káàdì nínú ẹgbẹ́ tí ó lẹ́yìn ọ̀rọ̀ ìbílẹ̀ tẹ́lẹ̀ báyé tó ọ̀rọ̀ kí á lọ wọ́n ó lé òde á ìlànà tó ọlọ́run lè ra ilé ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ìlera láre torí pé kí ni èèyàn ọ̀gbà èèyàn ọ̀gbà wọ́n wà wọ́n ààrẹ. nítorí náà sọ́lá wọn ẹ̀kọ́ ti lọ sọ́ọ̀tì ìgbóhùn ló ní ti pẹ̀lú ní ọjọ́ ọdún bẹ́ẹ̀ ni tí jẹ́ pé ibi ilé alákòókò ìyẹn ń lọ sí ẹ̀yìn ìyẹn wá rí ìwé ẹ̀sìn ìdáwó yìí dìbò àrùn ìyẹn wá rí sẹ́yìn ó lè fi gbá ẹran kan tó ó lè tó wà kú ìyẹn bá rí náà ní ọ̀ ń tẹ́wọ̀n ìyẹn lè kà ní àfi pípọ̀ ọlọ́run àpẹẹrẹ ẹran ìfúnlé ayé wà kú sínú lẹ́yìn ẹ̀rọ bẹ́ẹ̀ pa ilé yá bọ̀ àbí ìbára tí ẹ̀rọ rẹ̀ ṣe nǹkan ẹni làwọn fi ń ṣe ìbádà ayọ̀kẹ́ nǹkan ní nǹkan ṣe ìbádà sàníyàn tó lè sàmbẹ̀ ẹni bọ̀ wá níyàn tó dà sí àníyàn pé tọ́ kẹni tó lẹ́rọ yìí kọ́kọ́rọ́ wí ìdí ń bá ti bá ju kọ́kọ́rọ́ wí ọgbà ládà pé o ṣọ́ dúkìá o dúkìá fún ọ sàníyàn tó lè sàníyàn lọ́pàá níyàn pé ah ọlọ́run ti rẹ̀ lọ ẹ̀kọ́ lóòótọ́ ìlú òpẹ́ nìkan tó lè gbé lóòótọ́ láyé gan-an ó wà Ẹgbẹ̀rẹ̀ wọ́n bèèrè láàrin náà mọ̀ tí ó kọ́ ọ̀nà ìwọ̀n pẹ̀lú. Bóyá ní àṣàráwà àríkọ̀ ti lọ sọ́dún. Ó ní oyè pé ní mọ́sí tó ń bá fẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́ ń sọ tọ́jú àbẹ̀wọ̀hárò wọ́n ní àgbà ọ̀tàlá ẹ̀tọ́ tó ẹ̀bà wọn pé ó fi ni wọ́n ẹ̀kọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yàpọ̀ àwọn olóró tí wọ́n lẹ́kọ̀ọ́ sí ní ìyàgbà. ẹni pé nígbà tí a ń bẹ̀rẹ̀ síra sí àǹkà kò lẹ́nu ìtàn bàbá bàbá ṣé kọ́lá bàbá bàbá rẹ̀ jẹ́ kọ́ọ́bí bàbá wọn jẹ́ mọ́kì sọ mọ́kì pé ẹni tí ó máa ṣùpá tó wá mani afta yóò fi ìfta and mufti ẹni pé ẹni tí ó máa ń ṣe ìdájọ́ ẹ̀sìn fún ẹni tó bá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ kó wá jẹ pé ìjọba ní wàá yàn àbí ọba ní wọ́n yàn pé á ìwọ yìí ẹ máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ẹ wọ́n ló ń lákàtà àwọn bí ẹ̀sìn òdìyà wọ́n lé mú kí níbẹ̀ òun náà ni ṣé abdulaziz ali sheikh so àwọn ni wọ́n wà bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀rì kan wọn lọ sí orí rédíò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ bàtìlámẹ́jẹ lọ́rọ̀ alẹ́dẹ́rẹ̀ kò tó máa ń béèrè àwọn pápá oríṣiríṣi lọ́wọ́ wọn so ó béèrè wọn ti dáhùn ó béèrè wọn dáhùn lórí rédíò so iṣẹ́ tó ń jẹ́ mọ́kìdìmù àwọn yóò máa béèrè béèrè fún ọ lọ́wọ́ wọn kó bá pé kílẹ̀ yìí ní júbò ní káyọ̀ ṣe kílẹ̀ dájọ́ rẹ̀ kankan kò lágbájá tó lákàtẹ́gbè ọ̀rọ̀ báyìí nìkan àmọ́ ìwọ̀n ò lè sọ pé mo pàṣẹ pé ẹ lọ lè fi àjẹ́ ṣé ó lọ pé á ah, pẹ̀lú kílẹ̀ yìí ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ni wọ́n fi náà ìmọ̀ kọ̀ọ̀án ó dúró ìmọ̀ àdéhùn ó dúró ìlọ́mọ kọ̀ọ̀án ó dúró ìlọ́mọ àdéhùn ó dúró òṣùlórí ó dúró ọ̀wá ìlú ìfìkàyà ó dúró gbogbo ní ọmọ nílé ìmọ̀ náà lẹ́nu ìyá ọmọ so يوم ناسخ يوم منسوخ يوم أبوه أبوه يوم عام يوم خاص يوم مطلق يوم مقيد gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ tó o tó di pé yóò ti ṣe àtúwájà kìí ṣe nǹkan kékeré tó ẹni wá padà sí lẹ́mù tó wá lé àwọn náà mọ̀ wípé oyè náà lè kéré yìí àwọn ọ̀nàrárí kìíní ni wọ́n fi ń pọ̀ yàn lé lọ́rọ̀ tó wá bí yìí náà ní kí n yà lẹ́nu bàtí àlùkò náà tẹ̀ wọ́n á ń jọ̀nà mẹ́lẹ̀ bíyé wọn àyàn kiri kan ní mo fi kí n ti yín náà sọ pé mo fi dájọ́dájọ́ ni sọ́sọ́ fún yín ni pé mo fi tí ó mọ̀ dájọ́ ẹ̀sùn fún yín ni bàbá kàwé lè jẹ́ mo lẹ́tí níbi ta ló bí wọ́n lè bèèrè pé kẹ́mọ dájọ́ ẹ̀sìn bàbá tòfíù náà ọ̀nà jẹ́ ta ló bí wọ́n lè kẹ́mọ dájọ́ ẹ̀sìn bàbá wọn kó kagi náà jẹ́ ta ló bí wọ́n lè fásitì ẹ̀sìn kankan ẹ̀sọ́ fásitì ẹ̀gbọ́n náà ti ṣe ni so wọ́n ní kìí ṣe wà láìké lọ́rọ̀ ẹ̀rí bá kìí ṣe lọ́rọ̀ nìkan wọ́n mú fi ń bẹ nífẹ̀ẹ́ yìí náà ìdájọ́ ìṣòro gbéjáde rí ń ìdájọ́ wo ni èwo ni bọ́dí tán ní ọ̀dàkà ìbẹ̀ ni ìwò náà ìdájọ́ ìṣòro ló ń gbé jáde tó wọn lọ láti òkú àdúgbò mi ń ṣe tiẹ̀ kọ́ra òkè o mú fi òkè o mo rí òun náà rí tán wọ́n ti kọ́ sí ara mọ́tò ṣàkí kò fi ṣàkí wọn gbogbo ẹ̀ náà ń bẹ kí ni pírọ́blẹ́mù ti wá dé ẹ̀ ẹ̀ àṣìbìlì lọ rẹ̀ ẹ̀ kí ni mú fi Yorùbá táwọn ni mú fi lẹ Yorùbá ni Ìlọrin náà wọ́n pè wọ́n ni mú fi Ìlọrin kí wọ́n wà ọba àlọ́ kí ni ìṣòro ti yín kí ló kàn wá pẹ̀lú yóò ní ìsìn ọlọ́pàá ọjọ́ àtàlù fún wa o ní ọdún ìsìlẹ́mì lọ́yìn ìtàkùnhù lọ́yìn àárín tí o wá ti kàn kí lọ́mọ kó bìnrin bàbá rẹ fún ara pé ìrìn ti Islam tó dáa ní mọ̀mọ́ dá sí bí ọ̀wá kọ̀ àbí tó ọlọ́pàá ọjọ́ àti àlékún ọjọ́ sọ̀rọ̀ fún wa tó lè ṣára rẹ̀ tó ń kó kàn. orí lọ́la ìṣẹ́ra àlẹ́ pé ọmọdé máa ń ka bí péjì mẹ́ta ọkùnrin ẹ̀yà fún ọgbà tó yà. kọ́dà àtúbà èèyàn gbọ́dọ̀ máa lé tó bá òun bẹ̀. tó náà ni ọjà kí ọ̀rọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ́ọ́ lè ẹgbẹ́ bọ́ sórí ẹ̀wọ́ ẹ̀kíní youtube ẹ lọ́ọ́ lè tẹ fọlá tó sọ́bà fi mọ́tò lè hàrùn ní kàbà kọ́ tẹ́ pé fọlá tó sọ́bà níbẹ̀ ó gbé jáde fọ̀fọ̀ wá wò kọ́ra wọn lè má lò jù láti kéjì lọ sọ amẹ́ni ní tẹ́lá ń kí ẹ̀rọ ọmọ ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ oríṣiríṣi àwọn èèyàn ń bẹ ní ẹ̀yìn yín ẹni tí ń kánjú ẹni tó rẹ̀ ẹni tí ọ̀la láàfíà ẹni tó ikú ní bùkátà tó lọ ṣe ìfẹ́ nìyẹn mọ̀ wá sẹ́nu yẹn wà fún mi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sànù